على بعض وفضل العلم على الجهل وفضل الإنسان على سائر الخلائق والذكر على النسيان والله سبحانه وتعالى فضل الوالدين على الأبناء وكذلك فضل الأنبياء بعضهم على بعض وفضل يوم الجمعة على سائر أيام الأسبوع ورمضان على سائر الأشهر في السنة والأشهر الحرم فضلها الله سبحانه وتعالى على سائر الأشهر في كل سنة في رمضان واليوم إن شاء الله الذي نريد أن نذكر أنفسنا به ما يتعلق بهذا الشهر الذي نحن فيه وهو شهر رجب من فضله وكذلك من الآداب التي يجب أن نلتزمها في هذا الشهر وبعض الأمور المنكرات التي يرتكبها الناس في هذا الشهر ونسأل الله سبحانه وتعالى أن ينفعنا ببلوغ هذا الشهر وفي الشهر الذي بعده وفي شهر رمضان إن شاء الله. اقول ni fún ọlọ́wọ́ ọba kí ọlọ́run bá kójọ pẹ̀lú kọ̀ọ̀kan wa kọ́nà kó gba ìjọsìn wa gbogbo bí a ti ṣe síwájú ọlọ́run ọba ní dáadáa kọ́nà kó bá jẹ́ ìgbà àwọn eléyìí tí ó ti di ẹ̀ka àti ní ọ̀rọ̀ wa kọ́nà ọba kó ṣàbójú kúrò fún wa ẹrú sí ọlọ́run ọba ohun tí a fẹ́ fi rọ́ra wa létí lèmi òun náà ni tó ní ṣe pẹ̀lú oṣù tí a wà nínú ẹ̀yí tí a mọ̀ sí ṣáhárù ọ̀rọ̀jà ilé tó jẹ́ wípé lẹ́yìn ẹ̀ a ní ṣáhárù tí a pè ní ṣàgbáàrì lẹ́yìn ṣàgbáàrì òun náà ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní kí ọlá ó dá ìdá tó pọ̀ wà kọ́lá kọ̀kú ìlà déèlì ìfàkọ̀já rọ̀ ọlọ́wọ́ bá lórí dá gbogbo nǹkan òun sì ti kádàrá lórí gbogbo nǹkan wà nínú àkùdá nínú àwọn tọ́lọ̀ ọba ní kí dá fún àwọn ẹ̀dá ìgbẹ̀yìnàbò òun náà ní wà lórí àwọn kọ̀dé mọ́bù فضل الإنسان على سائر الخلائق ọlọ́run bá bí ọlá fọ́nà ẹ̀dẹ́ ènìyàn lórí gbogbo ẹ̀dẹ́ ẹ̀dá tó dá wọn lọ fọ́nà kàgbọ́n tó lọ bẹ̀rẹ̀ àdá ọlọ́run la gbé ọlá àti àpẹẹrẹ fọ́mà lọ́bí ádámà wàhàmàlẹ́bùn bèbáàbì wàlbáhà afúwọlá ìpàdé fọ́mà rìn lórí ilẹ̀ fọ́mà rìn lórí omi wàrọ̀sàkùn náà nínú ọ̀pọ̀ ìbáàdì àti ìpèsè fún àwọn nǹkan tó mọ́ láfàgbọ́n náà fún àyànà kẹfìrì nínú ọ̀nàkọ̀nà tẹ̀síìlà àti ìtọ́láfọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn náà وكذلك فضل الله الأنبياء بعضهم على بعض أي روى النبي ونوبة هم أفضل الخلق àwọn náà ní ẹ̀dá tó dáa jùlọ nínú ọmọ ẹ̀dá ènìyàn ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ọlọ́run ti gbọ́ lápá àwọn kan nínú wọn lórí àwọn kan nínú karosè ọlọ́run yẹn rí àwọn àlọ́bí ọlọ́run yẹn fagbọ́n náà bàgbọ́hùn àdàbà àbí agbọ́ lápá àwọn lórí àwọn kan nínú wọn nínú wọn màǹkà lábàbùn náà ó ń bẹ nínú wọn ẹni tó jẹ́ fọ́nà wọn bá máa ń bá a sọ̀rọ̀ wà rọ́pọ̀ àbàgọ́hùn dàrẹ́dà ó sì wà nínú wọn ẹ̀jọ́ ọba gbèjà nípò. ọba tó náà bá máa ń ṣe fún wọn nìyẹn bá bọ́lá ìyá ọmọ ìlú màá aláṣà ilẹ̀ ayé àmì ìgbọ́ ọ̀nà ọba tí ọlá fún ọjọ́ júmọ́ à lórí gbogbo àwọn ọjọ́ ọ̀sẹ̀ tó ti pátápátá. bákan náà ni wípé fọ́gbọ́n làjá rọ̀rọ̀ mọ́ gbogbo tó ń jẹ́ oṣù ní ọdún ọlọ́run bá jẹ́ ọlá fún oṣù ramadan lórí gbogbo àwọn oṣù yìí wà bá gbọ́dọ̀ lẹ́yìn láti àlàkọ́dé ní àlàjá èrè bayan ẹ̀ yóò mú láyé láti àlàkọ́dé rì ọlọ́run ọba lè fi ọlá ó fi ọlá fún wà bá gbọ́dọ̀ àṣírí àṣírí àyàmọ̀lá àṣírí lè dùn ìṣà àwọn ọjọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ tó wà nínú oṣù Dùnìhíjà ọmọ ọba gbọ́lá fún lórí gbogbo tó ń di ọjọ́ wà fà bọ́lá àlàyé àwọn àfihàn ìjáde Ramadan àlàsà ìrìnàyàn tábà wá sọ wípé àwọn òru tábà tó wọn kọ̀ tí wọ́n jẹ́ mẹ́wàá ilé ìtúndọ́ náà jù òun náà ní òru mẹ́wàá tẹ̀lé oṣù Ramadan tó jẹ́ pé lẹ́yìn láti kọ́ níbi ó wà nílẹ̀ bákan náà ọlọ́wọ́n ọba àdékè ọlá àwọn oṣù ojú ọ̀run ọlọ́wọ́n ọba àdékè ọlá ó gbọ́lá fáwọn kan nínú wọn nínú àwọn olùkọ́nà ọba gbọ́lá fún òun náà ní ṣáhẹ́rù rọ́jà ọ̀nà ọba gbọ́lá fún oṣù rọ́jà torí wípé kí ni ọ̀nà ọba sọ fún wa wípé ìnà ìdàkà ṣubú rẹ̀ ìgbà náà ìgbà àjàrà ọ̀nà orí ẹ̀rẹ̀ rí òun káwọ́sì lọ́dọ̀ ọ̀nà ọba ìdíkùn yàwó mọ̀ fọ́nà kan mọ́ fi sàmà wá sí wọn àrùn láti ọjọ́ tó lọ́ọ́ bá ti dá sọ́mọ̀ àti ilẹ̀ ló ti ti jẹ́ méjìlá nínú ha àrùbá àti ìfóró ọmọ ilé wà nínú àwọn oṣù yìí mẹ́rin nínú àwọn oṣù yìí tó jẹ́ oṣù ọ̀wọ̀ fàlà àdáwò ilé mòràn sí ìhìnnà àwòkúsàkó ọmọ orí ẹ̀ gbọ́dọ̀ ṣàbòsí síra ní nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí nínú àwọn oṣù mẹ́rin ẹ̀ẹ́dọ̀dọ̀ ṣàbòsí wá rọ́jà bò èndéyìí ha déyìí àṣùwúrò ẹ̀rí rọ́jà tó wà nínú àwọn oṣù tí ọlọ́run ọba àdékiọlá tó ṣe ní oṣù ọ̀wọ̀ yìí kọ́nà ọba àdékiọlá tó bá jẹ́ fi ẹnìkọ̀ọ̀kan wá ṣe kò ń bẹ́ẹ̀ dáadáa àmọ́dúnwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna zamana qad istadara káhàrí hajjì yawma khalaqa Allahu samawati wal ard ó ní ẹ̀rí oṣù yípo gẹ́gẹ́ bó ti máa ń yípo látijọ́ tó náà bá ti dá sọ́mọ́ àtìlẹ̀ ó ní ìsìnà àti àrọ̀ṣáhàrọ̀ ó ní ẹ̀wàá ní oṣù darí àsánà ọdún kẹrin yẹn oṣù méjìlá ní nílé arúgbó àti mùsùlùmí ó ló ń bẹ nínú àwọn oṣù méjìlá mẹ́rin ojú oṣù ọ̀wọ̀ sànà tó mú jàwàlíyà mẹ́ta nínú àwọn oṣù tètè ní oṣù ìdòlùṣíjà àti oṣù kejìlá ọdún tí a ń pè ní ìdòlùṣíjà wà ní muharram àti oṣù àkọ́kọ́ tí a ń pè ní muharram mọ́tọ̀rù lẹ́bi ìdẹ́yìn wà ó wá ní ẹ̀rí oṣù tí a wá ń pè ní rọ́jàbò yìí òun wà láàárín èyí tá ń pè ní jùmáàdàn àti ṣàbáàd nínú ìhàdí àlọ́ náà náà sọ fún wa ó ní ọ̀nà bẹ́ẹ̀ àwọn oṣù wo ni oṣù ọ̀wọ̀ nínú nípa bá wọn nínú alukur'an ọ̀tọ̀ wọn ní nílẹ̀ ha àrùbá àti ìfọ́rọ̀ ọ̀tọ̀ wọn ní mẹ́rin jẹ́ nínú àwọn oṣù yìí tó jẹ́ oṣù ọ̀wọ̀ a rí pé ọlọ́wọ́ kò sọ fún wa èrò gan-an ní oṣù ọ̀wọ̀ nínú àwọn oṣù yìí ìyẹn ni wípé asúnàtù ìfásitì alukur'an ẹ̀rí sọ́nà lọ́dún sọ̀rọ̀ lọ́wọ́ àríyàn sẹ́lá a máa ṣe tẹ̀síìrì alukur'an fún wa bákan náà ẹ̀kọ́ yìí ló mọ́tòlákọ̀ọ́bù oríkùnrin àlè máa kọjọ ní àkótán tí ò kúlẹ̀ sóyún ló máa bá wa sí yẹ́bẹ́yẹ́bẹ́ oríṣi ọlọ́wọ́ bá kó sójú kan sóyún ló máa ṣàlàyé wàtí hospital àárọ̀bù tọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ tó kọ̀ tó generalize ẹ̀ ó tó máa sọ fún wa pé rárá eléyìí eléyìí ló ní òun náà ní sóyún ló fi jẹ́ wípé èèyàn ò lè ló fẹ́ tẹ̀lé kùn áàlì láì tẹ̀lé tó ní àlọ́ ìsọ̀rọ̀ lọ́wọ́ àlèwọ̀ sẹ́lẹ̀. ọmọ mi wà á dáná ilé ka zikir ọ̀dùkú báyìí na ní náà sí náà lè fi náà lè yìí wà láì náà lè yàtọ̀ kárù. ọmọ náà sọ àdìkúrá àdìkalẹ̀ fún wa lọ́wọ́ ìsọ̀rọ̀ lọ́wọ́ àlèwọ̀ sẹ́lẹ̀ kó lè má sàlàyé ẹ̀fọ́ òye. wà lọ́wọ́ ìsọ̀rọ̀ lọ́wọ́ àlèwọ̀ sẹ́lẹ̀ mo bá lè rà nílá ẹ̀yìn ká máa sàlàyé fún wa nípa ọmọ wọn bá ní wà hùwà sí àhárò àlọ́kọ́rọ̀ ẹ̀ wá ní oṣù ṣàbáàrí oṣù rọ́jà bùtà ń sọ yìí olùdé èèyàn máa ń fi nǹkan ní hàgbàmọ̀lọ́rùn sí ilé ìgbóná ọlọ́run ọba ti ṣe léèwọ̀ fún wa ìbáṣàbò sí gbẹ̀yìnàna láàrin ara wa wà gbólómọdòdó máa tó yàwọ̀n kìyàmà àbòsísì ní òkùnkùn níjọ́ pé bí a lè kìyàmà wà ìnà ìsìnkà náà gbólómọdà àwí àbòsí tó wá ga jùlọ tọ́lọ́ ọba pé ká jìnà sí òun náà ní ìbá ti ẹbọ sí ọlọ́run ọba àlekíọlá wà lè fèrè dáàdó ní ọmọdọ́ọ̀lù téèyàn bá fẹ́ tètè kalẹ̀ fún Ramadan ó bẹ̀rẹ̀ láti oṣù yìí o wà fún wa lè ṣe àfẹnusẹ àti Ramadan oṣù rọjà àbújá oṣù láti máa ń pa ìdíkalẹ̀ fún Ramadan wà bá dàbò ṣẹ́hìn àtìkọ́yà àwọn àfa máa ń sọ wípé oṣù rọjà ó jẹ́ gẹ́gẹ́ bí oṣù tá a máa ń gbé nǹkan oṣù tá a máa ń wá bomi wẹ̀ẹ̀sì rẹ̀ wọ́n lè mú ṣàdá wà Ramadan ṣẹ́hìn ìsìnà inú Ramadan láti fẹ́ kó wal amalu salih min hadha al-shahr al-mubarak ọ ìwà iṣẹ́ olóore èèyàn ti máa ń pè é láti mú ìta wà ní tí bá tó dìde tẹ̀lé àwọn àmàbomi wẹ̀ díẹ̀ nígbà bá di ọ̀mọ̀dọ́ọ̀dì afẹ́fẹ́rẹ́ ìṣòro rẹ̀ torí pé yàtà àwùwádìí alùpùpù alàbẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́yọ́t nígbà tí ìyọba ń ṣe dáadáa láti irú oṣù yìí láti irú oṣù yìí tó bá máa ti di rọ̀mọ̀dọ́ọ̀d ara ti di ìṣe á ti ti ṣe bí ara tí ìyọba ń ṣe dáadáa wọ́n sọ شهر رمضان بأشهر عديدة أي رأوا الصحابة النبي صلى الله عليه وسلم وما في رمضان pẹ̀lú àwọn oṣù tó pọ̀ nígbà otu oṣù tó wà wájú tó wà wájú rọmọdọ́ làwọn sọ̀hábà tí wọ́n máa gbẹ̀ǹjẹ̀ ń pé à oṣù yìí ó ṣe tètè torí pé àwọn ṣe dáadáa. àwọn ṣe dáadáa àwọn máa ọma tó wà mẹ́ náà níbi tí ọlọ́wọ́ bá ṣe ní oṣù ọwọ́ ọlọ́wọ́ bá ṣe ní oṣù ọwọ́ oṣù ọwọ́ yìí àti ìṣàbòsí bẹ̀ oṣù ọwọ́ yìí àti ìjàgbẹ̀ wà ní ìsàkí ìhì àmàlò mọ̀sùn kò sí kẹ́kọ̀ọ́ ta ẹ̀ pé iṣẹ́ ilé yìí kò sí láàrin bá ẹ̀rẹ̀ wàdà sí àlọ́ ìkọ́ọ̀fọ̀ kò sí àwẹ̀ kan pàtó táwọn àbá fẹ́ fi ṣe wàdà sọ̀dà kàkọ́ọ̀fọ̀ kò sì sí irú kan táwọn wá sọ pé òyìn kan a máa ń kì nínú oṣù rọ́jà bùlé o nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó nínú oṣù rọ̀mọ̀ tó ṣe rọ́jà òun náà ní ẹ̀sùn yìí lè kúlò òun náà ló tó ká fún ọkùnrin wa mọ́ wa ìbọn àádùn ìhòòhán nínú àá fi wa gbólóò gbogbo tí máa ń bọ́kọ̀ jẹ́ ìṣe káàkiri láti ní oṣù yìí láti ọkọ̀ wa jùlọ sí ọlọ́run kọ́ ní asìlá amẹ́ni bàtíáhà ọlọ́run ti ṣe orí ayé àtọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá fún ẹ̀mí ara ẹ̀ mọ́ bàkọ́dọ̀ ọ̀ọ́bà mẹ́ndàtíáhà ẹni tó bá ba ẹ̀mí ìjẹ́ tó bí ó jọ̀ sí ọlọ́run ti ṣe orí ibú kọ́lọ́ má jà sí ibú. النبي صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله قل بس يقوم بالنهار tó bá ti mọ́ tó fi dá gbogbo ẹ̀ka ara tó kù ádá wáyídá fásádà fásádà lè jáde àdó tó lò bí bá ti ẹ̀rọ ibá ti bàjẹ́ gbogbo ẹ̀rọ kó ara ẹ̀rọ tó ti bàjẹ́ aláwa ní alkọ́lìbò àdọ́bí ní ẹ̀kẹ́ tí ẹ gbọ́ òun náà ní ọkọ̀ tí ọkọ̀ bá ti bàjẹ́ gbogbo ẹ̀ka ara tó kù ó ti bàjẹ́ nìyẹn wàfi hàdà jahar ló gbèrò nínú ẹ̀ṣìṣàn àwọn ìmáṣe dáadáa agbọ́dọ̀ pọ̀ lẹ́ta máa ṣe nínú òṣèlú ọlọ́run wà á bí nǹkan á dáná lọ́rùn ilé ìwọ náà máa ṣe dáadáa bọ́nà ọba tó ṣe dáadáa sí ìwọ náà wà á bí ló ń lọ lọ àìṣègbè mùsùlùmí ọlọ́run yẹn máa ṣe dáadáa ọlọ́run ọba àdókè ọlá nífẹ̀ẹ́ àwọn ẹni dáadáa. إن الله يحب الذين اتقوا والذين هم محسنون ọ̀nà oníṣẹ́ àwọn tó páyà rẹ̀ ó sì níṣẹ́ àwọn tí wọ́n máa ń ṣe dáadáa káàkì ìyànjú kárípá ń ṣe dáadáa wọn ìṣdáàn àti àbúdá lọ́ha ká ẹnìkan tààrọ̀ fàyín láńtàkù tàrọ́hùn fàyín náà yàrọ́ọ̀kù òun náà ní wípé ká máa di ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ bí páàrí ọlọ́wọ́ ọba bó ti ẹ̀jẹ̀ páàlì rí ọlọ́wọ́ ọba fàyín náà bu yàrọ́ náà ọlọ́wọ́ ọba rí àwà tòṣìṣẹ́ Olúwa yàrá náà, ọba tí ó rí wa ni, yẹ̀sùmọ́ náà, ọba tó ń gbọ́ wa ni, wàyà ìlànà ìṣẹ́rọ náà, ọba tó wọ kọ̀ọ̀kọ́ wa ni, láyà fa àlẹ́ iṣẹ́ òfin áàbù wà láti sàmà, nǹkan kò pamọ́ fọ́nà wọn bá. Ìṣàkómi kọ́lá habbatin, lè kọ́ ìdánilẹ̀ ìfàjákò ìṣẹ́kọ̀rọ̀, àwọn fi sàmà wájú, àwọn fi àwọn ìyàtì bí Allah, bí kòkòrò tó dúdú tó bá wà nínú òun tó wà nínú àpáta tó dídú yà ti bí ha lọ ọmọ wọn bá yọba tó mọ́ pẹ́ ní o inna alaykum la hafidin kiraman katibin ya'lamuna ma taf'alun gbogbo tá ń ṣe pátápátá ọmọ ọba ti káwọ olùṣọ́kọ̀tọ̀ wá ó ti kó wọn ti wá àwọn màláìkà kiraman katibin wọ́n mọ̀ kọ́kọ́ dáadáa ya'lamuna ma taf'alun gbogbo tá ń ṣe màláìkà yìí ni wọ́n mọ̀ wà ilmu Allahi wasi'a ìmọ̀ náà wọn bá sì ní wasi'a kulla shay'in ilma ìmọ̀ náà wọn bá bọ́ kiri ká gbogbo nǹkan. Bírò ìdáwó ka'alaniya kọ̀pọ̀ níwájú ọmọ ọba sí ibi gbangba ni. Wọ́n àwọn wọn áàfin ọba àkọ́kọ́ ọba gbẹ̀yìn ni. Wọ́n gbọ́ ọdún wọn bá ti ọba tó hàn ní ọba tó pamọ́ ni a gbọ́dọ̀ gbìyànjú kárípa mójú tó ìgbésí ayé wa káàkiri náà wọn bá gẹ́gẹ́ bí fáàrí ọlọ́wọ́ ọba bàbá ti ẹ̀mí rí ọlọ́run bá yín lọ́hún yàrá ọba tó rí wa ní o ìṣìnà gbogbo bẹ̀ agbẹ́dọ̀ gbìyànjú láti jìnà jẹ́jẹ́ ọlọ́run ní fàlàtà gbìyànjú ní fàlàtà gbìyànjú fi nínú àgbẹ́sàkùn nínú oṣù ọwọ́ ẹ bá ṣàbòsí tẹ́lẹ̀ ara yín o gbàgbé lóbo fi aṣèwéré fóró ẹ̀rí máa tẹ náà wọn nínú àwọn oṣù mẹ́rin yìí أكبر wa a'zama ìjìrọ́ọ̀mẹ̀ ẹ̀ṣẹ̀ tó wà nílẹ̀ tó bí ìgbé ìwọ̀sẹ̀ náà ọba hátà fi Ramadan kódà nínú Ramadan ẹ̀ṣẹ̀ tí ìwọ̀bá dá nínú rọ́jà tí ìwọ̀bá dá nínú rọ́jà Dhul-Qa'da Dhul-Hijja wal-Muharram ẹ̀ṣẹ̀ yìí ó tóbi yìí tá a tún dá nínú Ramadan lọ́dọ́ ولا يستقيم رمضان إلا لمن أعد نفسه èyí ò lè rí àwọn Ramadan ìgbàdága àyàfẹ́ pé tó bá pèsè ààrẹ kalẹ̀ wà jẹ́lì bú kàbá ìr ọmọ ọba fẹ́ kájìnà sí ẹ̀ṣẹ̀ ńláńlá alẹ́dínlẹ̀ yẹ jẹ́lì bú kàbá ìrọ̀ ní wípé wà fàwá ṣúta ìlà lámà ọmọ ní àwọn ẹni àwọn tó jẹ́ pé wọ́n máa ń jìnà sí alẹ́kàbá ìr àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wà fàwá ṣíṣ nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni ṣìnà wà ọ̀nà ojú wa ń ṣe àṣìnà lẹ́ṣà torí tí àdánwò ni wà lọ ìbá lóye lọ sí àlọ́jọ́ náà olóògùn òfin ní ara òun mọ́ tàbá wo ní pé pọ̀ jùlọ àdánwò lẹ́nu nílé ayé àzínà òun náà ní ẹ̀ṣẹ̀ ṣìnà alẹ́bínà yẹn ti ẹni búrú kaba ìrọ̀ ní ìsìn wàlífàwá ìjà ìlànà náà àwọn ẹni ọ̀nà olówó máa ń jìnà sí ẹ̀ṣẹ̀ ńláńlá àti ṣìnà ìlànà àyàfi àwọn ẹ̀sìn kéjì òsì ó tẹ̀yọ máa ń ṣàṣìṣe láti dá iná ọgbàta wá sí olùmọ̀fírọ̀ ọmọ wọn bá ní ọba tó kàǹkà níbi àforíjì ni wíwá ẹ̀dáwó dídò ọba tó mọ gbogbo tẹ̀ ń ṣe ni ó mọ̀ yìí tàkẹ́ wà ní òkú ó mọ̀ yìí tàkẹ́ bẹ lórí bí ayé àlọ́tíwà Muhammad sọ́wọ́ àìwọ̀sánà ó ní ìfẹ́lẹ́gbẹ̀ sábà ẹlmùdíkọ́ọ̀tì ó ní àwọn ẹ̀jẹ̀ lóde tí wọ́n pa níró ẹgbìyànjú ẹbí lọ sí i. Àlọ́bí sọ̀rọ̀ bá àìní wọ̀ sọ́dá fọ́ọ̀mù ní aláwọn ọbí okùn bí Akíbárì Kàbá ìlú Sàlát. Ó lẹ́nu Sàhábà tó fi ń sọ pé ní àwọn ẹ̀jẹ̀ mẹ́ta tó tóbi jùlọ. Bálá ya Rasulullah àwọn níbẹ̀ ní eré òṣìṣẹ́ ọlọ́wọ́ bá. Ó ní Alìsirọ́ tóbi láà. Alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní máa ṣe sọ́nà wọn bá. Ìṣẹ́ ni Bòsírì ẹ jẹ́ ká gbìyànjú láti jìnà sí ìmáa ṣe ẹbọ sọ́nà wọn bá wá epo pọ́nlé wa ní ilé ìmáa ṣe òdílé méjì. wá á ń tẹ́gùn bí àlìyí láti dáárì àmọ́ bí inú ti kẹta òun náà ní kó ṣe ṣìnà pẹ̀lú ìyàwó ara ilé rẹ̀ aburú ní ṣìnà ṣìnà tí wọ́n wá kó ló máa gbòkè ní ọba burú jùlọ wọn náà. ẹ jẹ́ alábàágbé ẹ ó ti kùnà pẹ̀lú ìyàwó rẹ̀ ó ti dúró kọ́lọ̀ ọba kó mẹ́sẹ̀ ńlá ilẹ̀ kọ̀ọ̀kan wá mẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àdúgbà òun ni máa gbàgbà ká máa bowó èlé oríṣiríṣi gúrómì lápò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni máa gbàwọ́ owó yìí ní rìbá ni yẹ́mù hápẹ́lọ́dọ̀ rìbá wa yúrò ní sọ̀dà kọ́ọ̀t ọ̀nà ní gbogbo tí ìyọba fi rìbá owó èlé ta bá fi kójọ ọ̀nà ẹwà dánwò oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórí ayé ọjà ilé ìjọba ọjà ilé ìjọba jọmọ kí ni tó ń fà á olórí ẹ̀ obìnrin látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ní kí ọlá láwọn tí wọ́n jẹ ìbá kí wọ́n lọ máa múra ogun ìwọ́n náà bá máa bá lọ jáde nínú ogun òun náà ní wípé ọlọ́wọ́ bá máa jẹ́ kí iná àwọn nǹkan àdánwò báyìí máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn òjò a máa wọlé a máa yalé a máa pọ́ńtì àwọn èèyàn náà látara páwọn èèyàn jẹ ìbá tàbá wá wo ilé ayé lẹ́yìn ó nira láti ẹ̀bí ṣòwò láì jẹ ìgbà pẹ̀lú ẹ gbogbo ibi táwọn èèyàn ti fẹ́ wá ìrànlọ́wọ́ sí láàárín ọ̀rẹ́ fẹ́rẹ́ tọ́rẹ́ bá fẹ́ yára wọn lówó wá tí máa sọ pé lòlò máa fi lé gbogbo eléyìí àárín ìgbà ìkẹparun ọmọ ọba léra wa lórí ni ẹjẹ́ láti yanjú láti jìnà sí àtẹnu rírà ìmájẹ rírà ọmọ ilé ká jìnà sí ìgbàtàwá ní yahoo mazahab ìmáńbá lójú ogun nínú ẹ̀jẹ̀ ńláńlá ni wàṣẹ ìgbòho họ́mù ìmáàmùtí nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni wàṣẹ́ríkọ̀ ìmájáni nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni wàlẹ̀kí ìbáṣe ìmáṣọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni àti ìgbòmọ́sí ìmápawọ́mọ́rọ̀ èèyàn lójúkorojú nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni agbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí nínú ẹ̀ òun náà ni alimẹ́yìíṣẹ́ ìmáṣàtẹ́tẹ́ bàbá àjẹ̀bú ìyá àjẹ̀bú àti gbogbo ẹ̀ pátápátá nínú àwọn nǹkan tí máa ń pa ní إنما يريد الشيطان أن يوسع بينكم العداوة والبغضاء gbogbo àwọn nǹkan olóògbé ti bí tí wa láàárín ìkórìíra ẹni ìbínú ara ẹni ni èèyàn kò ní jẹ owó èèyàn kan bí pé ṣàdúrà fún kò ní ṣàdúrà fún ìyẹn ló wá ń fa oríṣiríṣi àdánwò tó ń láyé gbogbo àwọn ha. àwọn nǹkan tó náà ní a máa débẹ̀ láyé lè gbogbo ẹ̀ láyé àtìbá àwọn ẹranko àbìjà ọ̀nà ní a máa jẹ́ àwọn ọ̀yọ́ ń jẹ́ àwọn ẹranko àwọn ẹyẹ tí wọ́n máa ń fi ìkọ́nà pa nǹkan ọ̀nà ní a máa jẹ́ àwọn ọ̀yọ́ ń jẹ́ wàyí náà tó mọ̀ rí náà ọmọ ní tẹ́ bá jẹ́ pẹ̀lú àìgbọràn àwa náà máa gbé pẹ̀lú ìyà inna Allaha la yughayyiru ma bi qawmin hatta ọmọ olówó ní yí kọ́ndíṣọ́ yí padà ọ̀dùnkẹ́ nínú ọba yí padà ẹwà dánwò tá à ń bá yí lórí ayé kọ́nà ọba kó là wá bẹ́ẹ̀ corona virus tó wà lórí ayé lẹ́yìn ẹ̀rí pé gbogbo àwọn oníwòsàn náà ló ń sọ fáwọn aláfà wọ́n máa ń gbọ́dọ̀ mẹ́rin wọn láti ń káàmì bí wọ́n bọ́ ní mẹ́rin ọlọ́run náà ṣàbòsí táwọn èèyàn kọ̀ọ̀kan àwọn èèyàn lọ́jà àbòsí tá láwọn ọlọ́run ni a máa ń ṣe ètò àwọn èèyàn náà wọ́n á máa jẹ́ onye ibi tí wọ́n lọ ti kó corona virus yìí wá bọ́ nàìjíríà látàrí ìgbèrú wọ́n ní àìsàn yìí gangan ara àwọn ẹyẹ àdán ló wà bá olórí corona virus yìí lára látara pé ètò òun jẹ báàbí díẹ̀ ètò kú àìsàn yìí látara báà látara àjọ àwọn èèyàn wá pọ̀ táwọn ń gbé ètò òun tó sábàbí nìyẹn a sì tún ni wọn tó bá tún wá fẹ́ jẹ́ ìwájú làwọn fẹ́ jẹ́ lóye gbogbo tọ́mọ bá ní kó kájẹ kájẹ wà fún ohun mímọ àwọn ìgbàkọ̀ fún ọmọ àlàálà ń tọ́jú rà gbogbo àwọn nǹkan àláàrí tó mọ́ tọ́mọ ní ajẹ àwọn èèyàn ló ti sú àwọn wàdà zanna àlẹ́kùn olùmọ́nà wà sálùwà àwọn ọmọ ìsírẹ́lì ọlọ́lọ́sọ mọ́nà ló wọn lórí àsálùwà ẹ máa jẹ́ kí ni wọ́n padà sọ wọ́n sọ pé wọ́n náà bàbá àtúgbó sábà àtúgbó náà wà ní ọkùnrin ọdún náà àwọn èèyàn wá kó nítorí ti ẹ̀sẹ̀ dé ọmọ ọmọ wa ní oúnjẹ bínú dé kọ́nà ọba kó bá dúró sí ẹnì kọ̀ọ̀kan wa ìṣẹ́ ní bóni kábàárì ẹ jẹ́ ká jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wà tẹ̀lé àtẹ̀lé oníbọ̀ aláfẹ́rẹ́ lọ́kọ́ yọrọ̀ ká bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ olóore láti oṣù táwa yìí wà dúdú wà dúdú rọ́bà kùn ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ máa fẹ́ kọ̀kọ̀ ẹ máa forí kọlẹ̀ fọ́nà wọn bá ẹsìn náà wọn bá yín wà fún àlùmọ̀ kọ́yọ̀rọ̀ la'allakum tuflihun ẹ máa ṣiṣẹ́ dáadáa kẹ́ ẹ bá lè sórí ilé ayé àbúkí ọ̀rọ̀ wọn náà bá kó bá ṣe fún wa ti kò ẹni ní azari salam àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá yóò àwùjọ náà àǹkútùhùn àǹkútùhùn lè lè ṣe wọ́n máa ń tọ́jú ìṣe sí wọn láti máa ka àdìkù láàyè dáadáa láti rú àsìkò táwa nínú lẹ́yìn tó fi ń gbára dìkú Qur'an nínú ìmọ̀ náwó pàtàkì fi ìyáwó ni wà lẹ́yìnà ó ń bẹ́ẹ̀ wọn láàrin ọjọ́ kan ó lè parí Qur'an ní àìmọye ìgbà àtẹ̀dìrí ibọ̀ àlàfíàmì lẹ́yìn kọ́bùnà Ramadan dájú kí Ramadan tó dé ẹ̀jẹ̀ ká máa kí ooru lọ́fìlà dáàdì káyọ̀ mẹ́fìlà méjì káyọ̀ mẹ́ta káyọ̀ márùn-ún káyọ̀ méje ó bá ṣe rọ̀ wá mẹ́rùn-ún إن ربك إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معه ọmọ ọmọ ọmọ wọn bá mọ̀ ní àmọ̀dájú lórí àlọ́bí sọmọlọ́ wà ní wọ̀sálà ó máa ń ìgbà míì ìdákọ́nù ìdámẹ́ta wàtọ̀ ifásomínà lẹ́bí rẹ̀ máa ndị wọ́n ti ń gbé lẹ́ẹ̀ náà làwọn apákó náà wọn mùmí yóò náà ń gbé ọlọ́wọ́ bá wá ń sọ lọ ó ní àdìmọ̀ mọ́ ọlọ́wọ́ bá ti dìmọ̀ àná ní kò mọ́ ń bọ̀ pé àwọn kan máa bẹ́ẹ̀ lórí aláìsàn ni wọ́n wà á kọ́ ọdún náà yá gorí náà fi áwù àwọn kan sì ní arìnrìn àjò ni wọ́n ìkọ́ ti náà fi fẹ́ bí àwọn máa látara bí ọlọ́run sọ pé wọ́n tí ò bá ti ẹ̀wà ara yìí lọ bí sí fákẹ́rọ ẹ̀mọ ẹ̀ta ya sáwọn nínú yìí tó bá ti ọ̀wọ́ náà lọ́rùn ní àlùkò báyìí tí kò fi kí òun sọ́nà ọba lórí olú èlé lọ́fíà mẹ́jọ fásí àkọ́kọ́ iná dánáwò mẹ́ta mẹ́ta gbogbo léyìn ò ráyè ìlú ẹ̀sìn ìjọmọ́ àwọn bàbá tí wọ́n gbé kalẹ̀ ọmọ òkú bá wa ti àfojú kúrò fún wọn nígbà tí wọ́n di fáwọn èèyàn ń sọ̀rọ̀ náà ni wọ́n gbé àwọn ilé kalẹ̀ ṣùgbọ́n tí wàá rí ikú gbogbo ilé ìlú òṣèlú táwọn ti fi kọ́ wa sallallahu alaihi wasallam bákọ̀rọ̀ òun máa tayà sára nínú alukur'an yìí tó bá rẹ̀ lọ́rùn ní òkà yìí tó bá rẹ̀ lọ́rùn ní òyìnbó alukur'an sọ̀lá lẹ́yìn mọ́sílẹ̀ mọ́sílẹ̀ ìrò òru méjì méjì ni nígbà òbá ti tó bá tààrẹ òbá ti dé wọn fi wípé ilé ìyẹn yọ kan kó ti sálámọ̀ ó lè so padà kó tó kí wọn àsọ̀wọ̀ eléyìí jẹ́nu tó lọ sí agbọ́dọ̀ gbìyànjú láti rí nípa mójútó bàtà ha lè bí ní nàfílà ọlọ́run nàfílà jàndà ọlọ́run bá ní kàdọ́ lè máa yọ nàfílà àṣà àyìnbá àṣà kàrọ́ ju látara nàfílà tó ní olórí oṣù ìfẹ́ ọlọ́run rẹ̀ sí ní tó bá ti di lọ́wọ́ ọ̀dájú bẹ̀rẹ̀ wọ́n á tún máa fẹ́ràn àti oríṣi lọ́dọ̀ ọlọ́run ọba àdékù ọlá ọmọ ọba tẹ ká gbìyànjú láti máa yan lọ sílà kọ́lọ̀ ọba tó bá àdékù orin tó pọ̀ sí wa nínú ta gbọ́dọ̀ gbìyànjú láti ṣe òun náà ní wípé àwọn ọtí olóore wa ká gbìyànjú ká jẹ́ kó pọ̀ sí bákan náà nínú ta gbọ́dọ̀ mójútó àdúà ká bẹ̀rẹ̀ ká máa ṣàdúrà dáadáa àdúà hùn láyé tẹ́lẹ̀ òde wá pè gbogbo ìgbà ni mùsùlùmí máa ń ṣàdúrà òdòdó ni àtẹ̀gìrì lápò ẹ̀pẹ̀ ló máa darí náà وإذا سألك عبادي عني فإني قريب táwọn ẹrú ní bá bẹ̀rẹ̀ ní èmi ọlọ́run bá lọ́wọ́ rẹ̀ lọ́sí wọn pé mo ṣe wọ́n ojú ibi dáhùn àtàdá ìdá dàáì ìdá dàáì gbogbo ìgbà tó lùkùkù bá pèsè ló ń jẹ́ pèsè wọn káàkiri òkú kárí pàṣẹ àdúrà pé kọ́nà ọba kó fún wa lálàáfíà kó fún wa lárìsì kó fún wa lẹ́nu gígùn láti lè gba ọ̀gọ̀dọ̀ kò wá sí àdúrà kan pàtó tó fẹsẹ̀ rílẹ̀ tí a ní láti máa ṣe àmàṣe lápapọ̀ ni àdúrà gbajúmọ̀ amáhùnmá ìwọ náà wọ́n bá báríkì lánàá fi rọ́jà wọ́n báríkì lánàá fi ṣe àdáyé wọ́n bá ilé tó lọ Ramadan àwọn àfẹ́ẹ̀sì wọ́n ní hadith yóò fẹsẹ̀ nílẹ̀ látara bẹ́ẹ̀ kò ní sàdúrà tá a máa wá tẹpẹ́ mọ́ tẹpẹ́ lẹ́mọ́ ká sàdúrà ní àpapọ̀ ni kọ́ lọ́ọ́ kàkú jẹ́ kí Ramadan kó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa láyé nínú ìta gbọ́dọ̀ gbìyànjú lórí àtàmọ́sọ̀kọ̀ aláṣọ̀dáwátì kábíyànjú kárí pé Allahu Akbar alákọ̀ọ́kọ́ ta bá ń ṣe ta bá ń kírun yẹn kárí pa ní pàbá àbẹ́bí sallallahu alaihi wa sallam ó ní man adraka takbiratal ula ó lẹ́nu kẹ́ni tó bá bá Allahu Akbar alákọ̀ọ́kọ́ yẹn kú ti dàdá bú bá wọn ajáàyè ọlọ́ọ̀bá máa kọ ìbọ́kù kú òfin níbi ìkọ́ méjì alìbàrọ̀ àti ìbọ́pẹ̀ tí ò ní ọrùn ẹ̀ nípa pé kò ń ṣe lè lọ́sìkì wà bá wọn aṣọ nílẹ̀ náà ọlọ́run á sì fi orúkọ ẹ̀ kúrò nínú ọmọ náà ṣáájú ìyẹ̀bú sáré tí a ń ṣe léyìí. bákan náà ló ti afẹ́fẹ́ gbìyànjú alìkùdárò nínú síláwà kàmàkà lùkùrá ní dáadáa jíjú àkúnlayáwó mi ojoojúmọ́ kárí pàǹpà twenty kg nínú alùkùrán awátá àti ìmọ̀ọ́kà àsìkò lélẹ́yìn náà sí wọn náà gbàgbọ́ wa ti kò jẹ́ dáadáa àtàdárúbọ aláṣọdakọ́ọ̀t ìmá náwó ìmá ṣe sàárà láti gbìyànjú láti máa gbìyànjú lé lórí láti ìsìn ní ojoojúmọ́ tó ti di pé rọ̀mọ̀dọ́ mi ṣe kí ni kò ṣe ọmọ ọba ní yàgùn áńṣekè yàgùn ádámù fún ìṣèkà yìí ìní ọmọ lórí adámọ̀ máa ná ìní náà máa ná ní orí o bákan náà ká máa rí fáńtì wúkúrú wa láti máa ṣe ìfáàmù ní ọ̀pọ̀lọpọ̀ bá a dérò agbọ́dọ̀ gbìyànjú gbogbo àwọn nǹkan tó bá jẹ́ bí ìjà àti wàhálà láàrin àwọn èèyàn kájìyànjú láti mú pé àjìyàn sí ilé ìdí àwọn nǹkan tó yẹ ká mójútó nínú oṣù yìí kọ́nà ọ̀dà kó ṣe àmì wọn. wà nínú ló padà fà ánìmọ̀ ìjẹ́sìọ̀ ìṣe àrùn ọjà ó wá pọ̀ ní àwọn nǹkan tó jẹ́ pọ́nmọ́ wọn kò fọwọ́ sí àmọ́bìnrin ò fọwọ́ sí táwọn mùsùlùmí tí wọ́n ń ṣe nínú oṣù yìí tí a gbọ́dọ̀ gbìyànjú láti fi lọ sí tẹ̀sí sódò ibi tí á rè òun náà ní wípé káwá mú àwọn àwẹ̀ kan káṣí lọ́rọ̀ yóò lé wọ́ra wa lórí nínú oṣù yìí ma á ń bẹ̀rẹ̀ lọ́wọ́ bí alẹ́ kóró bọ́ọ̀lù ọmọ ọgbẹ́ òṣìṣẹ́ wá yìí kalẹ̀ lórí eré yìí ẹ̀rí àwọn arúgbó àwọn ìyànjọ́ ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ṣù ti bẹ̀rẹ̀ ọmọ ọba ní ti ọlá sọ wípé wà á ẹnikẹ́ni ní ilé tó bá jẹ́ wípé wàhálà nàìjíríà yóò fi fún ọmọ sí ìyàtọ̀ ọmọ láwọn tí àwẹ̀ bá nira fún láti gbà kí wọ́n máa bọ́ aláìlú tó ń gbà wọ̀ òtọ́mọ ní kárúgbó ṣe nìyẹn àwọn máa tún wá sí àwọn ẹran jàbù lọ́rọ̀ yọ̀ parúgbó jọ̀ náà ẹ̀ṣẹ̀ ńlá ni ní ìtàndá ẹ jẹ́ ká gbìyànjú láti jìnà sí òfin tó ń bí àwọn arúgbó tá a bá lẹ tó ń gbà lẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká kí ìwọlé lọ kí wọ́n gbìyànjú láti jìnà sí o torí bí àkọ́kọ́ bí wọ́n bá gba àwọn arúgbó jọ mọ́ kò ní gba aládé ẹyọ kan báyìí lọ́dọ̀ ọlọ́run ọba á tún gbèsè látara ẹ̀rọ àyàfi tó bá jẹ́ wípé lè ó ṣe látara ìmọ̀ kan kò sì gbọ́ orí pé kò dáa ṣùgbọ́n tó bá ti gbọ́

ẹ̀yìn ẹ máa jẹun ẹ máa gbàwẹ̀ fa iná náà hùwà ṣáàrù kánà yọ àzúmọ̀lù àrùnjà ìlíyà ó ní ẹ̀rí oṣù rọ́jàbù àwọn alá àwọn gàmìlì àwọn aláìmọ̀kan ni wọ́n máa ń gbé oṣù rọ́jàbù lárugẹ tí wọ́n máa gbé lárugẹ wọ́n máa kàǹtẹ̀ wọ́n máa fi ṣàrẹ̀ ọmọ ìwọ́de àlàáníbó òun ló sọ ilé mùsọ́nà bin àbíkéyà ni a ti rí hadith ilé bákan náà tẹ̀kùsí tuhu ní oṣù kan pé àwọn ìyẹ̀wò kan wà tó jẹ́ ìyẹ̀wò pàtàkì pàtó kan ta fẹ́ sí kásọ̀ láti rọ̀gọ́ ì wọ́n máa ń tẹ̀kọ́ nípò láti rọ̀gọ́ ì èmi ìyá gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí o nínú òwe táwọn ọ̀yọ́ bá ń kí òun náà ní nísìnyí tó bá di nígbà tí oṣù yìí bá dá sí méjì àwọn èèyàn lẹ́yìn mọ́gírì wọn làwọn fẹ́ yọdọ́ fílà wọn làwọn fẹ́ yọdọ́ fílà pé rọ́jà jẹ́mẹ̀ẹ́ pé láyé ìgbà kan ó dájú pé rọ́jà bùn náà ni wọ́n máa ń ṣe káyókáyó gbogbo eléyìí pátápátá jẹ̀mọ́ ohun tá a gbọ́dọ̀ gbìyànjú láti jìnnà sí ni o kò sí ìró kan pàtó. àwọn ọ̀dọ́ aláwọ̀ ń tẹ̀lé pé ìpínlẹ̀ láti lè ṣèrọ̀ wà ní ẹ̀rọ. kódà ìfàǹfà tí wà lọ́dọ̀ àwọn àǹfà tó ti gbogbo ní òun ìbọn sí. bákan náà ni wípé tẹ̀síṣù ní ìfọ́dà kan ánàlẹ́mẹ́lì nínú táwọn èèyàn máa ń ṣe kí ó járẹ̀ òun náà ní wípé wọ́n gbà pé fẹ́ ṣe sàárà wọn àfà àti di ọba tó máa nínú ọ̀rùn kọ̀ọ̀kan wa. látara pé ibi tí wọ́n bá ti ń ó ní ọ̀dọ́ yorùbá kẹjọ báwọn àfà tó kò ń o. ẹni tó bá fẹ́ ṣe àdúrà fẹ́ nínú oṣù yìí ni àwọn máa ń ṣe. bákan náà ní bá tàbí aláfẹ́ṣe ní oṣù yìí ilé ilé òṣìṣẹ́ rẹ̀ tẹ̀sí ìṣòdòdò ìrànwọ́rọ̀ nínú táwọn èèyàn máa ń ṣe tó gbajúmọ̀ òun náà ní wípé kan wá wò pé àwọn fẹ́ ṣe ó múra ó múra àwọn jẹ́ àwọn eléyìí ó múra ọ̀rọ̀ bọ̀dọ́ọ̀lù ni ó wà kọ́nà ọ̀gbà àdìsí ọlá tó ṣe ó múra ní ìrọ̀rùn fẹ́ nìkan kan wa ìjọba Saudi wọn làwọn káńsù ó múra àti ọdún nínú oṣù rọ̀bọ̀dọ́ọ̀lù torí kòrónà báyìí rọ̀ torí wípé tí àìsàn bá ń jà káàkiri ilẹ̀ gbogbo ọ̀nà tá a máa fi jẹ́pọ̀ ẹ̀ lágbọ́dọ̀ gbìyànjú láti ṣiṣẹ́ lé lórí wọ́n ti ń sọ pé wọ́n ti lé ìyẹn kan ọmọ italy kan ní tiwọn nàìjíríà tí wọ́n padà tẹ̀sí ẹ̀ ní ọ̀yìn twenty five ní wọ́n ní ọ̀yìn twenty seven wọ́n padà rí pé ó ní fáírọ̀sì lára kọ́nà ọba àlejò ọlá kó má jẹ́ kó wọ ìlú wa kọ́nà tó fi máa dáàbò bẹ̀rẹ̀ nìkọ̀kan wá ń bẹ̀. àwọn àdúrà tí a ti kọ fún wa níbi àwọn ọ̀sẹ̀ nílò sẹ́yìn ọmọ àfúnmọ́ ilé àrùndínlẹ́gà nínú àlùbárọ̀bì wà ní kùnúùnì wà ní kùdáni wà ní sẹ́yìn àkọ́ nínú àdúrà tí ọlọ́ọ̀bá bá ń lò láti gbé yẹn jùlọ sí gbogbo àwọn àrùn àjàkálẹ̀ báyìí yẹn kọ́nà kó má tẹ̀sí wá nìkan bí ọ̀dáadáa alẹ́ sùkúrú àlùbí lẹ́yìn láti lè sọ̀rọ̀ àlùbí ẹ̀rọ tó bá di ọjọ́ táwọn ọmọ máa ń gbà pé láyé láti lè ìṣẹ̀rọ wà nílẹ̀ ẹ̀rọ ìdílé àwọn ọ̀rọ̀ tí máa ń ṣe ayẹyẹ ọjọ́ ní mọ́ṣáláṣí káàkiri ọjọ́ káàkiri ẹ̀sùn láti sáfọ̀. ibùdó rọ́jà bù sọ wípé làmúyẹ́rì lè fi bá gbèsè àti rọ́jà ó ti ta wà bẹ́ẹ̀ kò sí ìkọ̀kọ̀ ẹ̀rí kò wá o látọ̀dù àjọbí sọ̀rọ̀ máa ní ọ̀sẹ́lá tó sọ fún wa kó sì wá ní ọlá kan ní kó tó sí ọ̀wọ̀ náà wọ́n fi fi yá ni ṣé kò ní ìhù àbí ká gbà wọ́n bẹ̀ kò tán lákọ̀ọ́kọ́ ń bẹ̀ tó fi yàtọ̀ sí ìyókù wọ́n náà fi fi yá ni lè yí mọ̀kúsù sọ fún ìlú bákan náà ká wá gbà wẹ̀ àbí káàdìdé lóru ní òwú ọjọ́ kan bẹ̀ ká ní àfi ṣe rọ́jà gbogbo ilé ìpátápátá jọmọ́ kò sí ìlú pẹ̀sẹ̀ rẹ̀ lẹ́mọ̀ kọ́nà bá kó ti wá ṣe tèmi rárá ápèlè kan lè má dáa ápèlè kan lè láti wọ́n ṣẹ̀ṣẹ̀ lóhun ìyá ni òun ní àlọ́ kan fèrè rẹ̀. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Praise be الله Allah, the disease and blessing of Allah be upon the prophet, the topic of our sermon today regarding the month of Rajab. And we have mentioned that the month of Rajab is one of the sacred months of the, of the year. Allah subhanahu wa ta'ala mentioned in Surah Al-Tawbah, إِنَّ عِدَّةَ الشُّهُورَ عِنْدَ اللَّهِ إِثْنَ عَشَرَ شَهْرًا Allah said from the day that Allah created the heaven and the earth, that is the month of the year as well. He said, We have back the holy. why four of them are honored, four of them are sacred. Father, God, we able to see him and Kusaku. You should not be unjust to one another in this month. In this month of Rajab, Dhul Qa'dah, the Hijjah, and, and Muharram, the Muslims don't fight war. They don't start war. Even the non-Muslims before the advent of Prophet Muhammad sallallahu alaihi wasallam, they used to honor this month of the year. Not that they don't fight, even when they are having enemies, they don't fight for this money. Allah subhanahu wa ta'ala honors this money. As we have mentioned that Allah subhanahu wa ta'ala created many things and he favored some of them above the others. The day of Jumu'ah, Allah favored it above other days of the week. Month of Ramadan is favored above other months of the year. Then Laylatul Qadr is the most favored night of the year. And the tenth day, first ten days of Dhul Hijjah is the most favored day of the year. Why the tenth night, the last ten days of Ramadan is the most favored night of the year. And we have mentioned Allah favored some of the messengers above others. And Allah favored the children of Adam above other creatures that he created, even above the Jews and the aliens. So Allah subhanahu wa ta'ala has favored this month. And the favor of this month does not mean that we have to do a particular act of worship in this month of Rajab or other month of the year, except one the Prophet sallallahu alaihi wasallam has told us. So we have mentioned some of the things that we should try to combine in this month in order to prepare for the month of Ramadan. As scholars say that this month of Rajab is month of planting, the month in which we plant our food. And the month of Shaban is the month of taking care of our plantation when we get it. While the month of Ramadan is the month of harvesting. Meaning that if we don't plant something in the month of Rajab, or if we plant in the month of Rajab, and we don't offer uh, water into the month of Shaban, it means Ramadan will come and we will not hear any food from the month of Ramadan. Ramadan will come, some people will not be able to complete a Quran. They will not be able to fast. They will not be able to do sadaqah. They will not be able to do nawafil because they are not used to it. That is why we have to prepare ourselves for Ramadan starting from this morning. And part of what we should do is that we should try as much as possible to increase our good deeds. Part of the good deeds that we should increase in this month as salawat is to pray regularly, our five daily salat, and to do nawafi. Nawafi before and after every salat. I will also try to do our tahajjud, the night prayer, the prayer that we offer during the night. We should try to do two rakah minimum every day of the new series, which is with Muslim. Then we should try to do five or do seven, nine or eleven. And that is the sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam, but that it will become part and parcel of our system by the time Ramadan comes. Part of what we should do, Monday and Thursday, we should never leave them in fasting so that we are accustomed to fasting and it will make it easy for us to fast in the month of Ramadan. As for that, we also increase our charity, our act of giving. We can give anything that Allah has given us because Allah said, I'll take away more of that for Spend out of everything and everything you have given to me. We can spend our time in Sadaqah. You can spend our money in Sodako. You can spend our wealth in Sodako, our health in Sodako. So we pray to Allah to make it easy. And we have also mentioned some of the deeds that people are falling off in the month of Rajab, which is not part of the religion of Allah. Part of it is to specialize in a, a particular night in the month of Rajab for celebration. Those people will say they are celebrating the night of Al-Isra wal-Mi'raj. And among the scholars, there are divergence of opinion regarding the life of Al-Isra wal Mi'raj. Some of them believe that it was a Rajab, while some of them believe it was not a Rajab. So celebrating the life of Isra wal Mi'raj is baseless in the religion of Allah. Part of what people do is what they call Salatul Radra'i. They usually make Salatul Radra'i and other salawat. And that way is done between Maghrib and Isha. Some of them will say they want to recite Kul Allahu Ahad, 100 in each rakah with two rakah. That is the way some of them do it. And this is not part of the religion. Part of this is to have a special supplication. And part of what people do is to make special sodaka on the earth of the deceased. If someone is having a parent or a known person, a friend who has died, they usually make sodaka for them and give money to the scholars in this month of Rajab. So these are innovations in the, in the matter of religion that we should try as much as possible to be away from them. We pray to Allah subhanahu wa ta'ala and you should ما يحبه ويرضاه. We pray to Allah subhanahu wa ta'ala to always guide us to that which is pleasing to Him and to forgive us of our shortcomings and to make it easy for us to witness the loss of God, and many Ramadan on the expertise. and will pray to Allah subhanahu wa ta'ala to give us the will and the ability to fast in the month of Ramadan and to do good righteous deeds before the month of Ramadan. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قوموا لصلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة